والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح قال لي لا لا إيه، حب الشرف والرئاسة من الأمور التي تقدح في إخلاص العمل لله أري مفهمها من يعني مفهجها ìyẹn ní kí n jẹ lórí àfààní ká fi èsì o inú tó yára kó bá ìfìlásù yàn ìyẹn ní pé kí n tó lè kó bá máa ṣe nǹkan torí ọlọ́run òun ní kéèyàn fẹ́ máa jọ̀gá o òun ní kéèyàn fẹ́ máa jọ lórí o ìyẹn ni pé bí ọba ti ọba ti fi jọ̀gá bí ọba ti jẹ́ pé òun ni wọ́n fi ṣàṣáájú àníyàn ni ò ní dáa má. ولذلك رغب الرسول صلى الله عليه وسلم في التخفي بالعمل والبعد عن مضان الشهرة wọn lọ́jọ́ jẹ́ pé bàbá pé wo là nẹ́bi sí wa lójú kòkò rẹ̀ sallallahu alaihi wasallam èyí tá nẹ́bi rẹkọmẹ́ǹdì fún wa ni kọ́là máa gbéra rẹ̀ pamọ́ ta ẹ̀sáàjì kí ṣé wọ́n máa lọ àwọn yẹn wọ́n mọ̀ pé ilẹ̀ ṣe nǹkan báyìí àá kí ni mo fẹ́ gbà ń bẹ́ẹ̀ àwọn èèyàn wọn mọ̀ pé ẹ̀yin ni gbogbo ń tàǹtì ẹ̀ẹ́dàgbèsè ọmọ lọ ọlọ́run ṣe bẹ́ẹ̀ fáwọn kan náà àwọn ẹ̀dá o padà lórílẹ̀ lónìí náà ẹ̀ra wọn ní gbogbo ń tí mọ́sálásí fi ń da gbogbo ń tí èrè ọ̀rọ̀ ẹ̀sìn fi ń rọrùn gbogbo programu míì lórí rédíò lórí ijó yẹn má dà kọ ẹ̀ka jẹ́ ọmọ sí èyí tá a nàbí fẹ́ ni o ọlọ́run sọ̀rọ̀ ìmọ̀jọ́ tó bá ti di pé àfi kí wọ́n kíyàn àfi kí wọ́n fààyàn àfi kí wọ́n gbéyàn wájú nìkan lórí yàn tó máa yá láti ṣiṣẹ́ tọ́lọ́run àfààní kéèyàn fi èsì o òṣọgbọ́n rẹ̀ yóò kó bá níyàn yàn kò ní já níyàn tọ́lọ́run mọ́ o bá ìpèsè tọ́lọ́run ni. òun lọ́jọ́ pé babaléwo lànàbí fẹ́ àtàkàfì òun ni máa sápamọ́ májẹ ọjẹ pé wọn máa mọ ọ ọlọ́ni ọjọ́ mọ ọ ọlọ́ni ọjọ́ orí ti òun ṣe. lima fi dhalika min salamati ad-din wal-bu'd 'ala al-fitan wà nínú àǹfààní tí ń tún bẹ́ẹ̀ bí ká máa gbẹ̀rẹ̀ ẹni pamọ́ ọ̀rá bá ń ṣiṣẹ́ fọlọ́ òun pé yóò ní ọ̀là wà fún yẹn ń bẹ̀ nú ẹ̀sìn kódà ó sì gbé yẹn jìnnà sí fìtínà torí gbogbo mo fẹ́ hàn mo fẹ́ dọ̀gá fìtínà ń bẹ́ẹ̀ mẹ́ o fìtínà ayé fìtínà kìyàmà àtà lára ń tẹ̀yàn fi làkó bí fìtínà yìí ọlọ́mọba fi rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ máa gbéra rẹ̀ pamá iṣẹ́ rẹ̀ jẹ́ ọmọ ẹgbẹ́ láàrin wa àti ọlọ́run mọ́jọ jẹ́ pé ńjọ́ tí ọba ti pé wọ́n ni wọ́n máa hélì dá ah, wọ́n ṣe nǹkan báyìí ara rẹ̀ ò ní yá láti ṣe é èyí dáa fún mùsùlùmí ni pé a ah, ṣe nǹkan báwọn lọ́dà ẹgbẹ́ lọ ìṣà ẹgbẹ́ wọn mọ̀ pé yín ọlọ́run ti mà kí nǹkan ọ̀sà máa ṣe iṣẹ́ ọ̀sà máa lọ ẹni ọlọ́run bá fi yín kẹ́ òun là nẹ́bí fẹ́ o sallallahu alayhi wa sallam lọ́mọ́tà ti rọrùn fún gbogbo abẹ́ o alifawa àwọn àǹfààní tá a rí mú ni o. الأولى الترغيب في التواضع والبعد عن الشهرة لكن في يقول النبي سوال جوكو صلى الله عليه وسلم kí ni ọgbà wa yànjú ẹ̀ kí ló rẹkọmẹ́ndì fún wa òun ni kéèyàn ọjọ́ nítorí ba kó sì máa jìnnà sí mo fẹ́ hàn kí wọ́n mọ̀ mí wọ́n mọ̀ páwa la wà ń bẹ̀ wọ́n mọ̀ páwa la ṣe é máa jìnnà sí yóò ní rẹkọmẹ́ndéṣàn nàbí o sọlọ́lá ọ̀sọ̀lọ́. àsáàníyà ẹlẹ́ẹ̀kejì استحباب التخفي بالعمل والاستغناء عن الناس inú tí ọba lànà tànàbì mú sọlọ sọlọ ọlọ nípa ìlànà súnà rẹ ọlà ń pè ní mustahabu tàfẹ ọlọ́nfẹ́ tànàbì fẹ́ òní gbogbo sẹ́tìyàn ọba ṣe ń tọ́lọ́ kọ́ máa fi pamọ́ kéèyàn máa ẹ̀gbámi ara rẹ̀ gẹ́gẹ́ bá ti gbogbo gbàtàrà yẹn bá ti yá àfihàn ọba ti polongo rẹ̀ kéèyàn fi èso ìṣẹ́bẹ̀ kọ̀ọ̀kan jẹ́ tọ́lọ́ mọ́ ẹ eh, nkàlùkù náà ọlọ́kùn kò ní kùn kò ní ní ọmọ màá inú ìjọba ti fi pé ní a wọn ò ṣe wá kéde báwa la ṣe nǹkan báwọn yóò máa dùn yàn èèyàn ò fi ìta rẹ ń ti ń takò ń tà nàbì fẹ́ o sallallahu alaihi wasallam wọlé sọgbìnà àní náà kọ ọrọrọ kó ń bi kí làwọn èèyàn ó wí kò sí ń tọkàn ọ kí ni wọn ó wí kọ́dà ẹlòmíràn ní kí wọ́n máa ṣe kí wọ́n ti sọ ọ́ tí wọ́n kéde gbogbo nǹkan báwọn kó bá níyà o ètò dáa ní tí èèyàn bá ṣe fọlọ́run kò fi pamọ́ kọjá ọmọ ẹgbẹ́ láàrin òun àtọ́lọ́run òun ni yóò jẹ́ kí n tọ́lọ̀ níṣẹ́ fi nítumọ̀ lọ́dọ̀ tòun òun al-ikhlas àfọ̀tẹ́ wa má fọlọ́run ọlọ́mọṣà rọrùn fún wa وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم